محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد آه، أهلا وسهلا بكم مجددا إلى هذه الجلسة نرجو الله سبحانه وتعالى أن يجعلها جلسة مباركة فيها آه، كما قلنا ننبي أنفسنا الجلوس في جلسة العلم يلزم أن يكون بالأدب ومع الأدب فلا يجوز لأهلها أن يجلسوا كالنائمين نبهوا الجلساء ذا دجوكوا بقى بسين كي قد أكي يما دوكوا ọ̀dàbí pé yẹn rọgbọ̀ bẹ́ẹ̀ ma fẹ́ kẹ́kọ̀ọ́ yẹn ó jókòó ẹ̀kọ́ ni òyìn sì kí ń ta kété ó ti dẹ̀kẹ́ tábà ìta ń sọ fúnra wọn ìjókòó ẹ̀sùn mọ́ra nígbà náà làǹfààní ọkàrí àrí kí sí London gbogbo ń bọ́ Saudi ilé òṣà àǹfààní rẹ̀ ọ̀wà lẹ́ni sallallahu alaihi wa sallam nígbà tí Umar tó ń describe wíwá bá ti jìbìlì إلى ركبتيه ووضع كفيه على كفيه وما فهم جد بقي ما سمر من أنفاني من يقوي ما جوك لنا ونقبل ما اجتمع قوم وأن ما افترق قوم ما اجتمع قوم في بيت من بيوت الله أواجهكم ونقجوا nílé kanúrú ní ọlọ́run ètò nàbí tábọ́lá ẹ̀tọ́dà rọ́sùnàwò bẹ́ẹ̀nàmú wọ́n ká tíra ọlọ́run láàrin ara wọn tó sì ń kọ́ra wọn ìlà nẹ́sẹ̀lẹ̀ tààlẹ́ ní mùsùlùmí àgbẹ́ pẹ́kẹ́ ọlọ́run ọba yóò sọ̀kalẹ̀ ní wọn lórí a máa jíńsà táwọn abáyẹ̀ ní pé àwọn ilé kò sí dáadáa tí ò ní kàn wọ́n lọ́wọ́ látara jókòó àwọn sálẹ̀fì tí wàhálà bá mú wọn wọ́n wá ní ìṣò mọ́sálásí ẹjá lọ máa ka sàhíhùn Bukhari ẹjá lọ máa ka fẹ́rọ ọmọ wọn bá àwọn ẹ̀wọ̀n àwọn ogun sáwọn ilé ìmọ̀ tí wọn a ní báwọn làwọn ọ̀ṣẹ́ ní máa ti àwọn nígbà tó yẹ pé ìntánẹ̀tì ti sọ ní ní kójọ máa ka fẹ́rọ ọlọ́run ìlànà zẹ̀rẹ̀ sàárẹ̀ yìí mú ìṣẹ́dínà àgbẹ́ pé ìfàyàbalẹ̀ yóò dé bá wọn torí dínà ìjókòó yẹn gbọdọ̀ ṣóòkó ẹni tó ń wà náà lọ kọlọ́ṣà fàánà rẹ̀ kárí gbogbo wọn báábùn almururu الحديث العاشر بعد المئة فعن أبي جهيم عبد الله بن حارث بن الصمة الأنصاري وقيل أن اسمه أن كنيته أبو جهل وكانوا لكي يفرقون بينه وبين أبو جهل يسمونه أبو جهيم أما اسمه الحقيقي اسمه عبد الله بن الحارث بن السمة الأنصاري وهو صحابي من قرباء أبي بن كعب رضي الله عنهما وعن الصحابة أجمعين قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لو يعلم المار بين يدي المصلي ماذا عليه من الإثم لكان أن يقف أربعين خيرا له من أن يمر بين يديه قال أبو نذر وأبو نذر هذا اسمه سالم ابن أمية مولى عمر بن عبيد الله من صغار التابعين رحمة الله عليه وعن, وعن التابعين أجمعين قال لا أدري أقال أربعين يوما أو شهرا أو سنة وقد روي مما رواه الإمام مالك إمام مالك وفيما غير صحيحين أن المشار عليه من المدة أربعين سنة فالحديث صحيح ومعناه يدل على وجوب اتخاذ السترة والحديث العادي عشر بعد المئة عن أبي سعيد بن الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إذا صلى أحدكم إلى شيء يستره من الناس فأراد أحد أن يجتاز بين يديه فليرفعه فإن أبى فليقاتله فإنما هو شيطان والحديث الثاني هو الحديث الثاني عشر بعد المئة فعن عبد الله بن عباس رضي الله عنهما قال أقبلت راكبا على حمار على حمار أتاني وأنا يومئذ قد ناهزت الاحتلال ورسول الله صلى الله عليه وآله وسلم يصلي بالناس بمنى وقد قرئ بمنى إلى غير جدار فمررت بين يدي بعض الصف فنزلت فأرسلت الأتان ترتع ودخلت في صفي فلم ينكر ذلك علي أحد وقيل هذا الحديث فيما يستدل به على الإقرار لأنه عدم كلام النبي وتنبيهه على فعله يدل على سنيته والحديث الأخير في الباب ما رواه ما, ما رواه عائشة رضي الله عنها وعن الصحابة أجمعين قالت كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وآله وسلم ورجلاي في قبلته فإذا سجد غمزني فقبضت رجلي فإذا قام بسطتهما قالت والبيوت يومئذ ليس فيها مصباح الله الله الله الله الله محمد anábí sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní ọlọ́run fi ẹ̀sìn rántí wa fún ló lè ṣàlàyé ìsìn ọgbọ́gbá ibi jí ọmọ ẹ̀ láti lọ gbọ́ àwọn àlò ṣùgbọ́n tó bá ti dé bí ẹ̀sìn kí lọ́lọ́run gbé باب تابعي أني المرور بين, يدي المصلي ẹ̀lmọ̀rú òní ìmá kọjá ìmá rìn kọjá níwájú ẹni tí ń kírun kí ní ìdájọ́ rẹ̀ àǹfààní kan wá bẹ ibi mọ̀rú tí wọ́n ń ṣàlàyé ọ̀sọ̀ wa pé abẹ́kọjá wájú ẹni tí ń kírun ó mẹ́ pé nǹkan kan wà wájú rẹ̀ láṣẹ lè ní àǹkọjá wájú rẹ̀ bẹ́yìn náà yẹ́ قال الإمام البعثيني بين رجليه ومنتهى سجوده بين رجليه ومنتهى سجوده طبعا بين يدي المصلي يبين وجنه لا يتعب بعده تأتي جود الجنة يبتدي سرعته أتبتي وري ركن إن بعد ما كوري كذا إن بين يدي المصلي kò yẹn ń gbẹ́ tó kọjá wájú rẹ̀ táàbí lọ kọjá wájú rẹ̀ ìdíjọ́ borí kan láàrin dúdú rẹ̀ àti tó bá borí kalẹ̀ lórí rẹ̀ tàbí ní bẹ̀yìn ẹ̀yà lẹ́yìn alùpùpù náà kí ni ìdájọ́ ìkọjá wájú ẹ̀ tí ń kírun àdíyìí ti abẹ́ta bí àdíyìí mẹ́rin wọ́n ti dájú ìdájọ́ yìí àwọn mọ́sálásí tó tóbi àwọn mọ́sálásí rọrùn a ń dáhùn sí àbájẹun jama kí ni ìdájọ́ ìbáwájẹ́ ìlú jẹun àdíta alákọ̀ọ́kọ́ afọ́wọ́ Abu Juhaym wọn a máa ka ọkọ̀ ní Abu Jahm so Abu Jahm àti Abu Juhaym méjèèjì ni wọ́n máa ń pè wọ́n ní ìyàtọ̀ ọ̀dá ni pé kálẹ̀ ma yàtọ̀ láàrin Abu Jahm àti kí ni ó Abu Juhaym ṣùgbọ́n Abu Jahm tẹ́ lẹ́yìn Abdullahi ibn Harith ibn ọ̀nọ́wà ló jẹ́ra lọ́wọ́ ẹ̀ wọ́n ní orúkọ rẹ̀ gangan Abdullahi inú àwọn fámílì Ubay ibn Ka'b òní al-Ansari kọ́lọ́ṣàbà ayọ́nùsì àwọn ẹni tó gba àdíjì tó pa alátọ́dọ̀ ànẹ́bì قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إمام البخاري مسلم لقى حديثه لرجل حديث لا لو يعلم المار بين يدي المصلي tó wá ẹgbẹ́ ẹni tí ń kọjá wọ́jú ẹni tí ń jíran àkọ́kálẹ̀ afáwa المقدسي Abdulwahid الواحد المقدسي àwọn من الإثم فهذا القول مدرج فهذا القول ماذا لأن أحاديثه مدرج منه جوكو يا الله لنصني إدراج وأني إدخالك في الحديث ما ليس به ليس من كلام النبي صلوات ربي وسلامه عليه kéèyàn في bínú ọ̀rọ̀ anẹ́bí ìjọ ti bẹ̀rẹ̀ ní bìdáyà ti sẹ́nẹ̀ àwọ̀fí àkéèrè àwọ̀fí wọ́tọ̀ ẹlòmí olùfẹ́ sálàyé àdínkù gẹ́gẹ́ bí àdínkù ṣe lọ gbogbo àmọ́kọ̀ àdínkù ilẹ̀ pápátá gẹ́gẹ́ bí àfọ́wẹ́ bàájẹ̀lẹ̀ kọ̀lá ní ti wí wọ́n ní kò sí ẹ̀kẹ́ tó fi lè mọ̀ Imam Muslim Imam Bukhari Imam Abu Dawud وغيرهم من رواة الحديث gbogbo agbágbá lọ́pọ̀ من الاسم البس سبيت معناني كأنه يريد أن يفسر بقوله هذا ما عناه رسول الله صلى الله عليه وسلم إنسان بمين لو بيس الله ثم قلت قاقوا إيشان لنا لأنه أول النبي صلى الله عليه وسلم لم يقل أتفن دانا بيوصل nítorí ẹ̀ láwọn àfáàmà ní ṣọ́ra alábìlẹ́sí èdè tánàbí ọba tí wọ́n gbọ́dọ̀ sọ ó dàbó jẹ́ pé tó نبر الله امرأة سمع مقالة هذا فحفظها فوعاها فأداها كما سمع فرب عامل فقه ليس بفقيه ورب عامل فقه إلى من هو أفقه النبي صلى الله عليه وسلم يلبن كينك سيبقينيو سمعنا مقالة هذا أقرم يا نبي فوعيها بمعنى فحفظها فأداها كما سمعها قد جابوش البولين من نبي لشي دي بعد المعنى خبي زيادة خبي عمر سمعي ما في سي إيوتي ó ti sọ bá náà من تومين jẹ́ نبي نبي wọ́n sílẹ̀ torí pé tó fi jẹ́rà láti sọ̀rẹ̀ àwọn afáàní mímá yóò ààbò àlẹ́gbì mákìdìsì nínú gàtàwọn èèyàn lè sọ pé bí sí gàbá mákìdìsì ni gẹ́gẹ́ bá yóò sọ tó wájú nígbà tá ń sọ̀rọ̀ àwọn afá ìpè ìmá sọ pé yá ni áhà yọ́ máa ti تريدنا dínà أشرا حديثي kàṣọ́ra لو يعلم المار بين يدي المصلي ماذا عليه لكان أن يقف أربعين خيرا له من أن يمر بين يديه ثم ذبتها ما عليه من العلم اسم ومن يجب أن يقول ربنا صلى الله عليه وآله وسلم الضابط ويقف معنانه لو يعلم المار بين يدي المصلي ماذا عليه فأبني تي أنك جاوجا جنجين بمن طوى لوري نينو أشني ìtumọ̀ ẹ̀mí pé ẹni tó ń kọjá wájú ẹni tí ń kírun ó lẹ́ṣẹ̀ lọ ǹjẹ́ ẹni tó wá ń kírun náà tán kọjá wájú rẹ̀ lẹ́ṣẹ̀ lọ́rùn àbí ọ̀lẹ́ṣẹ̀ aláàkílá ti bẹ́ẹ̀ nìyàn ọ̀lẹ́ náà àwọn afọ́ kò lẹ́ṣẹ̀ ìlọ́gán lọ́rùn tó rò ń kírùn ṣùgbọ́n tó wájú gangan ló máa máa fọ́ sí ká ṣe bẹ́ẹ̀ pàápàá jùlọ ó túnmọ̀ báwọn èèyàn kọjá ń bí kò wá ṣe ojú sí tútúrọ̀ kò wá tútúrọ̀ kò kírùn sí tútúrọ̀ yọ gbẹ̀jẹ̀ tọ́mà kọjá wọn jù ṣùgbọ́n àbá gangan rárá kò rí bẹ́ẹ̀ ibi tí ó fi gbẹ̀jẹ̀ ni pé kò mú tútúrọ̀ nìkan kì ṣe pé nítorí pé nìkan kọjá wọn jù rẹ̀ torí pé kíkọjá wájú rẹ̀ ní ṣiṣẹ́ ti ẹ̀ ìwẹ́ ẹgbọ́ kí wà bá ibẹ̀ ọ̀ ta ló kọjá ẹlùmí ìnà kò ní ṣòro kọjá bọ́ọ̀lù ó ṣe tún bẹ́ẹ̀ṣẹ̀ pẹ́lú mi kọjá ẹ̀ṣẹ́ tí ẹ gángan onígbégí ní ohun ṣe sútọ̀ ìjẹ́ ìwà sútúrọ̀ ẹ ṣe dandan ní fún àbíkò jẹ́ dandan àṣàhẹ́ ìní pé dandan ní fún ó fẹ́ ó jẹ́ pàtẹ́ rábíìsì ní tí ọ̀dàrọ̀kọ̀ sútúrọ̀ ìṣẹ́lẹ̀ àdísí imáàmù muslim tí a bá abdullahi ibn umar bá alátọ́dọ̀ ànẹ́bì ó ní ìlà sọ́lá àhàdókú tẹ́nìkọ̀ kan yí bá kírù ànẹ́bì ọ̀dárúkọ ìlà sútọrọ ìlà sítàrí tẹ́nìkọ̀ kan yí bá kírù wà rọ́ọ̀dá àhàdún an yẹ múrọ̀ àwọn an yẹ jẹ́ na yadayi falyadfa tẹ́nìkọ̀ gama fẹ́ kọjá wájú rẹ̀ kó prevent rẹ̀ ìtumọ̀ ẹni pé anẹ́bí ọgbàgbé láti dárúkọ sútúrọ̀ omi ń gbé ìmúsútúrọ̀ ẹ kìí ṣe dada lọ́dọ̀ ẹni tó bá lọ sí àdíjì bá mùsùlùmí nìkan bọ̀ gbàgbé pàdé tí wọ́n kúnra wọn ni ìmáàmù fárí gbà wá ìmáàmù mùsùlùmí anábìnrin ìdá sọ́lá àádógún fàdí sọ́lì ìlà púpọ̀ tẹ́nìkọ̀ ọ̀gá yọ́ bá tí rùn wàlámù lèrújò ìdá sọ́lá àádógún fàdí sọ́lì ìlà púpọ̀ tẹ́nìkọ̀ ọ̀gá yọ́ bá tí rùn kí tí ò bá ti tí fọ́ọ̀rí fún àwọn jì ní tàà bá ti ní gẹ́gẹ́ tó yọ fún bẹ́ẹ̀ pé kó má jẹ̀dẹ̀dẹ̀ tẹ́tẹ́ ní agbọ̀rọ̀ ṣe ni ọlọ́pàá tẹ́gbẹ́ imam al-albani inú tíra àwọn tíra sọ́láti nàbí a ní báábùn ojúbù ìtìkáàdù sọ́sọ̀rọ̀ à ń bọ̀ aṣàlàyé kí làwọn tó so máa tó sọ̀rọ̀ ṣùgbọ́n àìmọ̀rúurù là ń ṣàlàyé lọ́wọ́ àti pé ẹni tí ó bá kírun táwọn èèyàn bá gbọ́wọ́jú rẹ̀ láàkìlà ẹni tó gbọ́wọ́jú ẹ̀ lẹ́ṣẹ̀ ìgbà wo ló wọ́n tọ́ lẹ́ṣẹ̀ ṣẹ́ṣẹ̀ tí gbọ́wọ́jú rẹ̀ ní àbẹ́ṣẹ̀ ìmọ̀mùsútọ̀ lányọ́dáhùn ẹ̀ṣẹ̀ ìmọ̀mùsútọ̀ ní kìí ṣẹ̀ṣẹ̀ gbígbọ́wọ́jú rẹ̀ tó dé bá ní لو يعلم المار بين يدي المصلي ماذا عليه tí ẹ̀ bá ma in tó wà lórí rẹ̀ wà mílẹ̀ ní ìpínlẹ̀ ìsàmìjà látàrí lórí láìsàmàrù sọ́lọ́m tí wọ́n mẹ́ṣẹ̀ tó wà lórí òní ẹ̀káàná yẹ́kùfà kó dúró من أن يمر بين يديه kó dúró fọ́ọ̀tì ọdá fún ju kó ṣe gíní ọkọ̀ jama'a jẹ́ sí lọ قال أبو النبي أبو نجر اسمه طالب ابن أمية ابن مولى عمر ابن عبيد الله وهو من صغار التابعين فطالب ابن أمية تنقل أبو نجر قل لا أدري أقال أربعين يوما أو شهرا أو سنة إيما بويا 40 days àbí 40 months àbí 40 years èwo ló kéré nù méjèèjì níbi báyìí kò sí ètò kéré nù gbogbo ẹ̀ lẹ́ni kéèyàn dúró 40 days yáàkì kéèyàn dúró 40 days bí ẹ̀ bá rìn yóò ti dépò tọ́ṣọ́wà lẹ́nà fọ́yàfọ́mọ̀sù ẹni tó rìn látàbújá àrígbólójì àrìnà tó rìn tó gbẹ́nìkan di president ìrìn tí ò lẹ́sàn mọ́rùn bóyé láti bí kan ọjọ́ mẹ́rin lólò ṣẹ́rántí ni 70 two days ẹ̀hẹ́ two weeks tẹ̀sẹ̀ báyìí ní kí ẹ̀ wọ́n bẹ́ẹ̀ ní kí ẹ̀ dúró 40 days kò sí ètò dúró a máa rí wáyá tó yàtọ̀ sí yẹn tó wà nínú ẹ̀gbà wa Imam Malik nínú Muwatta àti imam abu dawud àtàwọn bẹ́yà tó sínú àbù súnà wọ́n ní àbàáyìnà lánà 40 years alábi dárúkọ in tó bá lè dúró 40 days 40 months àbí 40 years kódà kádà bí dúró lórí 40 days náà yìí bí kíyàn dúró 40 days láláì ní kọjá láláì ní gbẹ́sẹ̀ tó bá yí sí friend in tó wà 40 years ilé ìdí agbé ó tóbi kí ọkọjá wọn ní ti kí wọn èèyàn gbọ́dọ̀ kọjá bẹ̀ tó ní pé nínú nǹkan tó túnmọ́ ni pé ìwọ tó kọjá yẹn o ti níròyìn kan tó yẹ pé ìròyìn jẹ́ ọ̀dá ni kí ní ìròyìn náà jẹ́ máa ìṣẹ̀ṣẹ̀ ìtọ́nà ìwọ gẹ́gẹ́ ní iṣu àbọ́mọ̀ ayé iṣu abẹ́ntẹ́sù ti kó wà lára torí pé nǹkan kan wà ń bẹ̀ tó ṣe wíṣ ayẹ́lẹ́ mọ́sàn ọkùn bẹ́ ń dín tí ẹ̀ bá kọjá wájú èèyàn nígbà ń kírun lọ́wọ́ tó bá rí ọkàn rẹ̀ ó já kúrò lọ́dọ̀ ọlọ́run lásìkò yìí ṣé rọ́ọ̀nì àbẹ̀ntọ́ ẹgbùn wọn bá jẹ́ lọ́kàn bí irun tẹ́lẹ̀ èyí ó kọ̀kẹ́rẹ̀ sí ilé ìgbàwájú abájídó wájú ọlọ́run àti tọ́ka wá sílẹ̀ èsù gẹ́gẹ́ jákòrò nítorí ẹ̀lẹ́ ṣe gbé ìrò ìrò ìwá nígbà tí ẹ̀gá bá ti kọ́ ṣe èsù náà lè ṣe yẹn kátó wọ́n tó bá nẹ́bí sọ́lọ́lá àlọ́ àlùsọ́nà ó pè ilé jù gẹ́gẹ́ fún ara rẹ̀ torí ìdínà lẹ́jáàna àlẹ́yìn ẹ̀yìn

tánàbí sallallahu alaihi wasallam sọ pé èyàn lè gba wájú ẹni tí ń kírun kódà bó bá dúró sẹ́yìn ìdébí ẹni tẹ́wọ̀n tí ó sì kankan wájú àpapọ̀ wájú àìfẹ́ ní tò àìsí ń fi ọwọ́ na ọjọ́ tọwọ́ rẹ̀ bá dé orí mélòó kí náà tó máa ń lò ìgbálẹ̀ tó sùn lẹ̀ àìsí ń tò àjọ ẹ̀fẹ́ rògbò ẹ̀ láàrín ìlú láti ṣàlàyé tó ẹ̀ṣẹ̀ ní kéèyàn kọjá ẹlẹ́ẹ̀kejì kíyàn dúró níwájú ẹjí kí òjò ọba táyé kàkà ó dúró ó bí kí òun tán ó bèèrè ọkùnjà wájú ẹ̀rù nítorí ìṣẹ́yìn ọ̀dà alẹ́ ẹ̀kẹ́ ẹ̀ta ni pé ṣáànù sọ́lá àtàbí ṣáànù sọ́lá nǹkan ọ̀rọ̀ nípa àrùn tóbi púpọ̀ tí ò bá yẹ kó tóbi ni ìkọjá látún yẹ kó lápálẹ̀ lórí tó ló mẹ́ta ká fún kásìmọ̀ pé ń tẹ́ ń dín jìrìn ẹ̀ ṣe ó tóbi òun náà rẹ̀ tó tí òun náà jẹ́ ní concentration ṣe torípé tó ń ṣe ìyàwó tó bí látara bẹ́ẹ̀ àwọn táǹkì òun náà gbọ́dọ̀ sàánú ẹjọ́ kọjá rárá wákàtí abu sa'id al-khudri ìlọ́gbà àdìsí kejì wa وني سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول مقوتي النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم nínú lafzul àdá ni lọ́dọ̀ àwọn afọ́ ànádi tàbá bí ní sẹ́míà tí ó bá ní ìsìn mọ́ gbọ́ kò ní ìdíkẹ́ tó máa bèèrè ma ó gbọ́ náà ni tí ó bá ní sìn ni àdásà ni àmbáà ni àwọn lafzul yíwọ́ pẹ́wọ́ lafzul àdá ẹ̀sọ́fẹ́ سمعت رسول الله صلى الله عليه وسلم وبدأ النبي صلى الله عليه وسلم كنت بايبين إذا صلى أحدكم إلى شيء يسره من الناس فيني قاكايبا كيرو سنككا تي يوبو سنككا تي يوبو بنتي كينيا قولي أبقى قجان وجوري ní àdíjì òun sọ bóyá pé kí ẹ̀ ti bẹ̀rẹ̀ nǹkan òkè mú وأراد فأراد أحد أن يجتاز بمعنى أن يمر بين يديه فليدفع lẹ́yìn tó ń ti gbé sútrọ̀ síbẹ̀ àwọn àfáàní nínú tó já mọ̀ pé kí èèyàn máa fi بين يديه أحد تاني كما بيك وجالا نواجوه فليدفعه حب بنجر هنا يبقى إمام مسلم فليدفعه في نحر أنا بني أتدعو حب بنجر لا تبيعون هنا بني بنجر هنا بيك وجال ديمو لونه so ìṣọ́rọ̀ ẹ ọ̀túnnáwọ́ tẹ́ni ẹ máa bẹ́ kọjá ibi tí ẹ̀gbẹ́ bá náwọ́ lè má tètè rí ọ wọ̀lọ̀ kí wọ́n tuntun sọ ìyìn abẹ́ kọjá ọwá gbé ọwọ́ lọ síbi ọrùn ẹ̀ kí lọ́fà àyàn fún lọ́rùn ṣùgbọ́n tó bá wá kọ̀ lẹ́yìn ìjọ́ka anẹ́bì kírùn lọ ọwọ́ ṣe báyìí ìgéyàn di ọwọ́ papọ̀ àwọn obìnrin ọmọ ṣe sùúrù nígbàtàwà fẹ́ ma ju ọwọ́ fi ṣàlàyé so bí géyàn di ọwọ́ papọ̀ tàbí sọ ṣẹ́bà bí géyàn mú ọrùn yà dáníwáì àwọn ànábì wa àwọn bàtàkìrún ta àwọn àbí ànábì sallallahu alaihi wa alihi wasallam hadatha shay'un fi salat shay'un kan ṣẹlẹ̀ lórí arábìnrin èṣù ni yuridu an yaqta alayya salati èṣù fẹ́ kọjá wájú mi lórí hàn wọ́n wá mú dání lọ́rùn arábìnrin fawa rabbi aw fawa Allah mo fi ọlọ́run bá mi kóra ó ní inni la ajidu buruda lisanihi ala yadayhi arábìnrin bí mo ṣe dí wọn lọ́rùn yẹn mo fi yìí kí títútù àwọn rẹ̀ agbésù ní èṣù jẹ́ kí ni ó ọ̀la wọn ẹ̀jọ́ ọ̀bá gbàgbọ́ onígbótọ́rọ̀ ẹni kèfèrí onáàdá amadíyà ni àwọn amadíyà ó gbà pé àjẹ̀lú ń bẹ náà ti gbà pé a máa ń tó èṣù òkè wọ́n à ń bá tó ẹ̀nẹ́dìkọ́ láwọn àrẹ́wà àdùsílà ń bẹ̀rẹ̀ rẹ̀ wàhálà àmúrú wọ́ọ̀dẹ̀ ànẹ́bí ìnìlẹ̀ anábì lọ́nà ẹ̀mẹ́ sọ́tọ̀ fọ́lì ilé ìyí áhì Suleiman tí ìbẹ́ ṣe tí ẹni tó ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn tó ti síwájú mi sọ ní kí ni لا ينبغي لأحد من بعد tí ìbá ṣe àjúbà tí Suleiman ti tó síwájú ní anábìnrin ìbá dìí ma ẹ̀dà ìwà àti mẹ́sìlì àwọn pílà mọ́sálásí ìkánú ẹ̀yìn bá dé ma àdẹ́gbẹ́ṣù alèdè mọ́ mọ́sálásí ẹjọ́ ọjọ́ mọ́sálásí ànẹ́bìyà àtàtí lọ́lọ́run ṣe rán wọn gbogbo àwọn ìsìnwádà àwọn tẹ́jẹ́ pílà àdòjú báyìí náà nígbà náà tó sì súnmọ́ ní pé wọ́n ní tó tó ṣe pé kí ni o yẹ́lá bí àfáàlù Madina àwọn ọmọ kéékèèké Madina wà máa fi jẹrẹ káàkiri ọmọ ṣùgbọ́n torí tó ti ṣíwájú ẹ̀ lẹ́bí sallallahu alaihi wasallam ló wù ṣe bẹ́ẹ̀ tó ìgbọ́dọ̀ lẹ́bí pé tó ti mú ọrùn ànẹ́bí náà ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ẹ̀rọ ti bí ọrọ̀ yọ́rọ̀ bí ó jáde dẹ́yìn àtàwà kí wọ́n sá ẹwà bí ilẹ̀ bá ń kí wọ́n sí ti bá gbọ́ wọn ọmọ ìkánà ọmọ mi mo dẹ́kun wọn mà wọ́n náà dẹ́kun jẹ́ mà ẹjẹ́ ìdí máa rí ọlọ́ọ̀lọ́ ìkánà àwọn ọmọ rẹ̀ wà mọ́sálásí ó jẹ́ kí wọ́n lọ báyìí ọmọ kan wá ń fi ẹsẹ̀ ṣeré ọ̀rọ̀gbé ó ti na wọ́n sẹ́yìn pé kó ń jẹ báyìí kó ń bá ọmọ tó fẹ́sẹ̀ ṣeré ọmọ mi ló fi ẹ́bù bá lẹ́nu ọmọ ìbá bú fẹ́kún lórí o bó ṣe wà náà bó lọ sí bẹ́ẹ̀sì ìran ọbẹ̀ ìjà alaihi wa alihi wa sallam tó bá ń kírun tó bá gbọ́wọ̀n ọmọ kéékèèké kí ni ó yóò kírùn yẹn kí á torí pé yóò máa ní àwọn ẹ̀yà wọn lára máa ní jẹjá rùn wọ́n irú yẹn nǹkan bẹ́ àmà ìṣẹ̀lẹ̀ tó gbà tí fàábà ẹ gbọ́ wọ́n ni á ah, kí ni ọmọ ọmọ ìyá rẹ̀ ṣe fún ẹ̀tọ́ ṣọwá fún lọ́rùn báyìí ó ní ah, òǹkọ́lùn torí pé ṣe ìtọ́nù ọmọ yẹn ọmọ ṣùgbéṣù ló fẹ́ lò nǹkan bí fún wọn bẹ́ẹ̀ tágbàdà fún jáde gọ́lọ́ǹkọ́ sànà wà níbi ọ̀rọ̀ ìgbà wájú bóyá bí sọ́ǹsìn ìbọ́lá lẹ́nu kó tí mo dání fàíyẹ̀dbáàhó ti náhàrí àmọ́ nígbà tó wá bá jí ẹ tẹ́lì ẹ wá pọ̀ nígbà ẹ fàíyẹ̀dbáàhó àdáfọ̀rọ̀ ní oge prevention àbá dábò rẹ̀ ìdílé ó lè mí nìkan ìdàbò ráì ó lè mí nìkan fúṣe rẹ̀ ráì sọ̀rọ̀ ní ẹ̀bá ti mú tọ́ sí lọ́rùn àwọn bá ní tó bá ṣubú tó bá kú báyìí ṣe yàn dáhùn àpò báyìí àbí ọjà rẹ̀ ọ̀dà nígbà lẹ́ẹ̀dì dáhùn kò dáhùn torí bí àlẹ́yìn náà ọ̀fí yìí nọ́sùn bẹ́ẹ̀ tóbi lẹ́rin rí tóbi lẹ́rin ní ìdí náà bàdé ní àgbọ̀tí ọkà tọba ṣe òun tọ́ amúrù nìyẹn gẹ́gbọ́ fẹ́ pa kí ni wọ́n fẹ́ ṣe òun bẹ́rù bẹ́ẹ̀ kódà kò ní sàdíyà ṣàǹgbà tó wá ṣe mistake lọ́ṣe gíní o kìí ṣòro ló bẹ́ pa ṣe ìtọ́nà rẹ̀ lọ́bẹ́ dá padà fẹ́lẹ̀ ẹ̀dfà ibi táwọn àbíbù sáàbí ni ẹ̀ àwọn dára gùn àwọn àbíbù ṣùgbọ́n gbàtọ́ ẹgbẹ́ wọn kú kọ́ fún ní kò ká fẹ́ẹ́kùn ti ká ní yọ́ mọ̀ pé ẹni ń ṣe nìkan tó wà tẹ̀ ọ́ prevented ṣùgbọ́n prevention mi bí kó ọ̀nà rẹ̀ dì wọ́n tó ti dìyàn sínú tẹ́lẹ̀ tọwọ́ ìfìní yìí ti ṣó rẹ̀ lórí ìrànwọ́ àti tẹ́rù kó ọ̀nà bọ́ọ̀nù ẹjá mọ̀ bọ́ọ̀rọ̀ sọ ọ̀pìnmẹ́ntì rẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ kò sọ fún mọ́mẹ́ máa ní ọkọ̀ àyìnbó tó bá ṣẹlẹ̀ tó lùpò tẹ́lẹ̀ sádá padà bẹ́ẹ̀rẹ̀ tó bọ̀ àti ìhù nígbà náà kọ́ bá jà nínú àwọn tó ń dàrú má bíbù lọ́wọ́ náà sí ilé iná fọ́tàlà ní ẹ̀bá wálé kí o sáńrà tẹ́bà ní wọ́n sàlàyé lè fa'ala bẹ́yàtọ̀ sí kí ni o fa'ala ẹgbẹ́ ẹ̀kọ́ nínú àwọn màá ní yẹ̀mọ̀dí ìdìmínà làfààlì

tí ọba wa gbọ́ èèyàn àbàjẹ́ àwọn àǹfààní inú nǹkan tó júwèé sí àwọn amálù tó lórí ìran kò bàrùn jẹ́ nínú ẹ̀sìn náà àpèjúwe ó ní kọjá máa kọjá ó ti gbé oṣù sán mẹ́lẹ̀ ó ti rẹ̀ ó rẹ̀ sí lọ ọjọ́ bí ẹ̀rin lọ kò bá mẹ́ náà jẹ́ yìí òwò ní ìbò rẹ̀ nígbà ọba yóò kọ́ ọtí rẹ̀ wọ́n ní ọgbà ọ̀ wọn kò yí pípa jọ ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ tó wá ẹgbẹ́ yẹn wá kú ó ṣe pé kí ni o ayẹgbẹ́ mi ṣe pé kí o ìtàmì láti ṣe pé mo pa ọ́ sálẹ̀ ọ̀dọ́ kí ni o ọlọ́wọ́n bá lo méjèèjì nínú Qur'an ìgbà tí yẹn fẹ́ tako Bukhari tó wá náà ọ̀kan tó wá gbàgbé yòókù ó ní báyìí ọkọ̀ àtìlì oníká máa pa ní oníká ti tako Qur'an tó ẹgbẹ́ láì ìfẹ́ràn fi dì ẹwà dáadọ́ omíntò àánú fọ́dílà náà sì lọ́mọ jáde ọlọ́run ní kí máa bá àwọn èèyàn jà ṣùgbọ́n òun ní pé ọlọ́run ní kí ṣe kí ni ó kí máa pààyàn tó bá wá rí kọ́ láàrin nǹkan bó ṣe ń pèpè tí wọ́n ẹ́dí ìdàdíjì tí ẹ máa ara ya Qur'an fẹ́ìdà sálà pẹ̀lẹ́ṣòro ìṣòro fọ́kùtù lọ́wọ́ káfẹ́dẹ́n kí má yíkọ́ sí ọ̀nà fún káàmù ìbá wọn jà ayọ̀tọ̀ ni ìpa wọn ayọ̀tọ̀ ni ìyẹn mi pé èyí gbọ́dọ̀ mà nígbà wo nìyẹn ó do pa wọn ṣé ibi tá ìjókòó méjì ọ̀sí jà lẹ́yìn ti pa wọn àdúgbà ti jà bá wọn ẹni tó bẹ́ẹ̀ pa yín ẹni tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ bá yín sùúrù yọ ọgbà yín àtẹni tó yẹ pé kò bá yín jà ìyà láàrin méjèèjì tẹ́yìn bá yáyà kùránì ẹ̀yàn pé yóò ní kí ẹ̀yà dìtì ẹ̀rẹ́ torí bẹ̀rẹ̀ ò ti ẹ̀wà ní mọ̀kọ́tálà kí ni ẹwà ń bẹ̀ kọ́tùrù ní ẹpa wọn yìí ṣùgbọ́n wọn tán ní kí ẹpa yìí ó ní tí wọ́n ṣe bàrọ́ àtúnmínà báyìí láàá لا لا لا لا في مؤمنين إلا ولا ذمة لا يرقبون لا يرقبون في مؤمن إلا ولا ذمة tó bá ti ní pé wọ́n ní pọ́wà báyà bá wọ́n kọjú méjì wọ́n àti ẹ̀tọ́ mùsùlùmí kankan wọ́n bí kan àdéhùn tájọ́ nínú pé kò síjà wọ́n máa pa yìí ẹ̀yàn wà ló ẹ̀ máa wòrán fọ́kùtúlù mùsùlùmí gbogbo náà ni àìsùn tẹ̀gbẹ̀gbẹ̀ mú wọn

yóò ní pọ́blẹ́mù yóò àmọ́ túkọ̀ ààyè láàrin àní àdíjì ẹnìkan ní àbájọ tẹ́gbogbo mẹ́tàlájá alùsùnà ẹmà rí dàmbẹ̀ ibi àbájọ pàkọ́ọ̀tì ló ń tó àmẹ́ ẹ̀mù on di ẹmà àpàwọn ẹgbẹ́ mẹ́jọ rẹ̀ ní jẹ́ òun ní ìgbàtọ́ àlọ́ tòbìjínà tó bá wọ́n ní àìfẹ́ ṣe kókó bá anábì ní tó bá kọ̀ tí ọ bá fọ́ kí ló ń jẹ́ sọ ohun tọ̀tọ̀ tí hù fẹ́ínàhù hùwà ṣètọ́nù fẹ́ínàhù hùwà anábì ní bá jà torípò gaga èṣù kanínà àwọn ọmọ yéṣù èṣù tẹ́ṣù bá ti gbéyànwọ̀ àbótiwọ̀ ẹ̀ lára ọ náà ti di èṣù tó nínú ìrúsẹ́ ilé ti mú ẹlò ní tó bá tí wòye ní pẹ̀lú ṣe ìbára ẹn tó bá ti wù wà fún ọkọjá wọ́n tí ń díkẹ̀ ń fi ṣe ìtọ́nù wọ́n ṣùgbọ́n ṣe ìtọ́nù bí tààrí nǹkan bí bẹ́ẹ̀ ríyàn ṣe ìtọ́nù àǹfààní tó wà ń bí àdíṣì alákọ̀ọ́ ni pé ìtìkáàdù sútọ̀rọ̀ ká máa mú sútọ̀rọ̀ nígbàtà àbàkì ẹ̀kọ́ wá ń bẹ nípa ìmá mú sútọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ Ànábì sallallahu alaihi wasallam والحديث مخرج فيما جمعه إمام السيوطي في جامع والحديث صحيح وهكذا فهاهل الألباني في غير ما كتاب ومنه صفة صلاة النبي الأصل وكذا الملخص قال لا يصلي أحد إلا إلى فترة لا تصلي إلا إلى فترة قولوا معي لا تصلي إلا إلى فترة إيه طبعا لا تصلي إلا إلى فترة ليه وهذا نهي ọ̀rọ̀ gbọ́dọ̀ kírùn àbí ilẹ̀ àtùsọ̀ tèyẹ́ lè sọ mẹ́ ẹnìgánà òun kírùn níjọ́ kan ní mẹ́ta àti tó fẹ́ kan òun wá dó òun kírùn rẹ̀ mọ́mọ́ ahmed wá kọjá lẹ́gbẹ̀ẹ́ ni gíní wọ́n ṣe sọ́lì ilẹ̀ àtùsọ̀ ó ní fàtàtàtù bèrọ́jùlì mo yá sáré bọ́ sí torí pé ìtànàbí sọ́lá ìlú tó tàbí kọ́ in tó fà á tí mo fi kọ́ níbi àdí ìdámbàrọ̀ lẹ́ẹ̀kan pé ta ni ó gbẹ̀ṣẹ̀ nígbàtí èèyàn bá kọjá wájú rẹ̀ ẹni tó kọjá wájú èèyàn ló lẹ́ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tí ẹni tí ń kíran bà kí ni ẹ̀ṣẹ̀ ṣe kí ló bà á lè ẹ́nà ohun tọ́rọ̀kẹ̀ tuntun فهو ترك الأمر ترك الفعل أو العمل بما أمر به رسول الله لا تصلي إلا إلى صلاة anábìlẹ̀ ọ̀tọ̀ ọmọ ẹ̀ ọ̀ gbọ́dọ̀ kírun àbúkọ kírun pẹ̀lú títọ́ anábì tó wá fẹ́rẹ̀ fẹ́ sí o wala tada ahadan yamurru baynaka bayna yadayka ọ̀ sí gbọ́dọ̀ fẹ́ nìkan kan kókò yá wájú ẹ̀ hada amru aikan wọ́n dá títà ẹ̀hẹ̀dẹ̀ ó ti torí ẹ̀ anáti sọ́lọ́lá àrífẹ́lẹ́ wà ní ìgbà tẹ́lẹ̀ kẹta kọjá wọ́n jẹ́ àtà tó bí orí ẹ̀rẹ̀ tó bí orí jẹ́ yóò ẹ̀rẹ̀ níjọ́gà rẹ̀ ní kí o ẹbá wọn ápùlò lọ́sọ̀lá lórí ẹ̀rẹ̀ tẹ̀sí ìtọ́sọ́lá ọ̀pọ̀ ẹ̀rẹ̀ rẹ̀ ọ̀pọ̀rẹ̀ ìgbìtọ́pọ̀ àrífẹ́ tó tọ́mọ̀ ìrẹ́jì lónìí ní ẹ̀rí ìwúrí ọjọ́ kọjá wọ́n jẹ́ ànábì wá sáré hatta alfaqa alfaqa batnahu biljidar ànábì sáré nílẹ́bù pé ó lọ fi ikùn ẹ̀kan ògiri sọ́dà pẹ̀lú tó bá dúró kí ní yóò tẹ́gí ni ó tún sì lè gbọ́wájú ẹ̀ a máa ń pẹ́ kí ní kẹ́ni màmá rọ̀ṣà ẹ̀sọ́ bẹ́ẹ̀ ẹ̀ràn tẹ́yẹ̀ bá ń lé ẹran ibi tí wọ́n rò kókò ní lẹ́gbà ọkọ̀ lè gbà irú ìrìn pé mọ̀mọ́ bó ṣá bóòlà lè fi báyìí bẹ̀rẹ̀ ó lè mọ́gà jù báyìí lọ tí ó bá bẹ̀ tí ó sáré jẹ́ bí áwùrú jẹ́ rẹ̀ gbà anábì òfi ẹ kò fi rú àyè yẹn lẹ̀ ẹran ẹ̀yìn ẹ̀yìn anábì ló padà فلتقاتله فإن معه القريب فإن معه القريب anábìnrin tó bá kọ̀ tí ọ̀rọ̀ gbọ́ lẹ́yìn tó ti ṣe ogbó iṣẹ́ tó ṣe á bá jà wọ́n tí wọ́n náà fẹ́ pìfẹ́ǹtì èèyàn kọmọ kọjá wọ́n náà ti ṣe ń tàǹsọ èèyàn nígbà náà tó bá kọ̀ tó níwájú ẹ̀rọ والقرين شيطان èṣù àwọn àṣẹ́kọ̀lọ́bá ní pé nínú tẹ́ẹ̀sì ma ma jíyà wọn náà níwà yìí tó náà tó ṣe ẹ̀tọ́ wọ́n láti ìsì yíò ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ ánìkílódé tó sọ pé àlùjọ̀nù ń bẹ gbogbo tẹ́bá ti ẹbá ti ní káwọn ní afẹ́ta ma jíyà tí wọ́n já ma jíyà ẹni bọ́ wá tútúrọ́ tó ṣe yóò ní gbóló ẹ̀yà ìlẹ́yà ẹ̀nà ọ̀sẹ́bà anáfẹ́rú nínú yóò ní jínú yẹ́rọ̀pẹ̀ jínú yọ́wà ní ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ajámọ́ mínàlì ní jẹ́ ẹfàrú mínàlì tó yẹ ẹ̀mínàlì ní ẹ̀rì pé orí wọ́n ti gíní ọ̀tí yípo lọ́dọ̀ àwọn amadíyà ní aljannu microorganism náà wọ́n pè bẹ́ẹ̀ ọ̀nàkọ̀rọ̀ ah, aljannu gbogbo kó sí lára microbes ló kó sí lára àwọn ti mọ̀ pé anugbogbo ní pé ń táàrí àwọn ti jẹ́ rí microorganism àbí láàbọ̀dún bí mélòó ṣe báyìí àlèyà bacteria àlèyà fungi kódà àtúnmọ̀ ti virus àtúnmọ̀ tó tún kéré ti bá ń pè viron àìbẹ̀ẹ̀kọ́ àti virion ẹ̀bẹ́ ẹgbẹ̀rẹ̀ ìdẹ́yìn ọ̀bá mẹ́ra fílẹ̀ bá ń tọ́mà wà láàrin àbí òkà mẹ́sàn-án so bàtà wọ́n eh, ti ní jíìnù ní microorganism means ní adẹ́gbé àjẹ́sí kódà microorganism tí wọ́n ní àwọn bàbá nàbí sọ fún òṣèké ní owó òun mú èsù dání lọ́rùn pépé wúwa yẹ́ jìdú bàrọ́dà ọ̀ burúdàta lisanihi alágíní aláyẹ̀jì anábì tí ní tútù so microorganism dáwà ti mọ̀ lábíọ́dá àti ń kà àwọn àtọ́ microvision láwọn látara bẹ́ ọjà wọn borí àwọn amadí àdàrú ẹjá lọ síwájú nígbàtà bá ti sọ ẹ̀ ìgbè nínú ta lè mú gàdí ìgbè ìtẹ̀kọ́gbò àtúntọ̀rọ̀ ànàwọ̀wájì okùn kankan báwo ni masáfà bẹ́yìnà kàwà bẹ́yìnà sútọ̀rọ̀ àkọ́kọ́ tó yẹ ká mọ̀ ní àwọn abẹ́ kírun sí sútọ̀rọ̀ ọ̀dà tó dáa àdúgbò àlàkírun anábì ní ìlà sọ́lá ahadukum ìlà sutra falyadnu minha falyadnu minha fótúmà la yaqta'a ash-shaytanu alayhi salatahu ma yastatiru bihi anábì jẹ́ nìkan kan yẹba tí ń kírun sí sutra ó súnmọ́ sutra ẹ̀ kí ni dìde lẹ́bùn súnmọ́ sutra tó wà mọ̀ sábàrà àhàdí ìdípọ̀ ṣùgbọ́n wọ́n júwe bá nàbí tí ń ṣe alákọ̀ọ́kọ́ náà ní tó wà lórí rẹ̀ a ní pé anábi sallallahu alaihi wa sallam bainahu wa bainal jidari salasatu zira bainahu wa bainal jidar salasatu zira kíná ń gbẹ̀lẹ̀ hands length àbí tí ó bá lóge jí gbogbo ojú báyìí lọ àdùnúhù mi nà sútọ ká súnmọ́ lẹ́bùn rẹ̀ tí ó kọ̀kọ́ dé onígbégí ni ó sọ̀lẹ́ òkú bí ọ̀há déédéé kí ni ó amplent mẹ́ta tó ti máa lẹ́jọ sútọ̀ ní kí wà lẹ́yìn tí wọ́n máa kò gírí ṣe sútọ̀ kọ̀dá ò ṣùgbọ́n bẹ̀ náà sútọ̀ ní kí ni òbí dá ìtẹ̀lé súnà náà ní sallallahu alaihi wa sallam ṣùgbọ́n bẹ̀rẹ̀ náà tún tọrọ ní torí pé ilá ma ń táhà ilé ìjìdá táwọn èèyàn bá gbáwájú wa báyìí wọ́n ti gbáwájú mi náà ṣùgbọ́n èmi ò lẹ́sẹ̀ pé kí ni ohun ìṣẹ́ sútọ̀ ẹkẹ́jì Ànábì sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ti júwèé bí ti máa ń mú sútọ̀rọ̀ rẹ̀ a ní bayna بين موضع سجوده وماذا والجدار ممر شاء حضارة السجود هذا يقول سجود هذا جيد sútúrọ̀ ẹ tí ẹ bá borí kalẹ̀ tán orí rẹ̀ ò ní ẹ̀kì sí sútúrọ̀ màmá mọ́ṣá ọ̀rọ̀ àgbèrè ìgbàdé ju rẹ̀ mọ́ mọ́ṣá ìta àti màmá mọ́ṣá ti láyé bí ọ̀ nífẹ̀ẹ́ kí ewúrẹ́ ti kọjá bẹ́ẹ̀ bárakà o oh, bẹ́ẹ̀ tábà nàìjíríà tí wọ́n wà bá ti ìbàrẹ̀ ẹgbẹ́ láti jẹ ìṣẹ́ rẹ̀ tábà fẹ́ kàpílìkì áńflẹ̀t yẹn ibi tẹ́tẹ̀ parí sílẹ̀ ìdíje o ẹ bá wọn wò ya ti dúró rẹ̀ wọ́n lòun yóò sọ̀rọ̀ ọ̀rọ̀ àti bọ́ọ̀ jẹ́ iye àbájọ́ ìdára so àtàyẹn gbé tó máa ń kí ló báyìí ọlọ́run ọgbà bí i nílá ṣe é kí ẹ̀rọ ẹni ìsìn so láàrin ìyẹn mi pé gbogbo tó forí kan àyè tún ìmá ìṣẹ́kù láàrin ìwà àti tó máa forí kan wàhá kẹfẹ́ bẹ́yìn ahó wa bẹ́yìn amọ́bẹ̀ ìtòjójìhì mamaru mamaru ṣá eléyìí na sáfà ó tún àwọn masáìlì ní ìtòtòmá nínú masálà tó tó máa ni pé ما هو مقدار مقدار السطر تابعه السطر بول لنتير بول هايتير بول شكرا مصور ما تنظر في السطر فرضا دي دي دي أنا بني إذا صلى أحدكم فل فلأن لا يصلي أحدكم إلا إلى سطر ينجا ما بجنيه جدد سطر سطر كتواتي فلأ tó náà ti gọ́ ọ̀nà tó tún tọ́rọ̀ gẹ́gbà ọ̀gá ti ṣe àbíbi tẹ́ni wá parí sí gẹ́gbà ọ̀gá ti ṣe kí wọ́n tó máa ń lò ìgbálẹ̀ ogoro ilé ọ̀nà kí làwọn nǹkan tó lè tún alákọ̀ọ́kọ́ àdáni sallallahu alaihi wasallam wọ́n ní ìyẹ́ ìrọ̀rọ̀